a kú dédé àkókò gbogbo tí ẹ bá ti ní oore ọ̀fẹ́ láti máa wo ìkànnì Ajára Màlífà TV gẹ́gẹ́ bá ti ṣe ń babọ̀ láti nǹkan bí ọjọ́ mẹ́ta sẹ́yìn lórí ọ̀rọ̀ àbẹ̀wò eléyìí tí igbákejì ọ̀gá ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà Alábí Abíọ́dún tó ṣe sí ìpínlẹ̀ Ògùn pàápàá jùlọ ìyẹn ní ìlú Abẹ́òkúta tó jẹ́ olúìlú ìpínlẹ̀ Ògùn kò tán síbẹ̀ o ìyẹn gbogbo èyí tí ẹ ti wò sẹ́yìn ní báyìí wọ́n tún dé ọ̀dọ̀ Aláké ilẹ̀ Ẹ̀gbá ìyẹn ọba Michael Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀ okú kẹ́nù kẹrin paramount ruler of Egbaland àfihàn náà ládé yìí níbẹ̀ ni ẹni tó jẹ́ igbákejì ọ̀gá ọlọ́pàá yẹn lórílẹ̀‐èdè Nàìjíríà Alábí Abíọ́dún tó ti ṣe àbẹ̀wò sí kábíyèsí láti lè kí wọn wípé wọn kú bí wọ́n ṣe ń tukọ̀ ìlú ẹni tí ó jẹ́ ọ̀kan lára àwọn olóyè òun náà lẹ́wọ̀ tí wọ́n ti ń dúró gbagbagba lọ́kàn láti kí igbákejì ọ̀gá ọlọ́pàá gẹ́gẹ́ bí ìfiléde ìṣèlọ láìpẹ́ láìjìnà ẹ ó tún máa gbọ́ ìfọ̀rọ̀wọ́rọ̀ bó tilẹ̀ jẹ́ pé ló dára ń pẹ́ ni ṣùgbọ́n ẹni tí ẹ bá tẹ̀lé wa lórí ẹ̀rọ ayélujára ní ìdarí ìdarí àti rí i nísàn-án bí gbogbo ẹ̀ bó ṣe lọ kó má dàbí pé àwọn onígélé sí ojú ìwòran yìí náà ló jẹ́ ká gé wọn ti ń kíra wọn báyìí ìyẹn ẹni tó jẹ́ ọ̀kan gbòógì nínú olóyè Ẹ̀gbá àwọn ni wọ́n ń kí igbákejì ọ̀gá ọlọ́pàá yanyan káàbọ̀ sí ààfin alákìtìlẹ̀ Ẹ̀gbá kábíyèsí ni wọ́n ń gun orí àkùrè lọ láti jókòó ní láti kí káàbọ̀ ẹni tó jẹ́ igbákejì ọ̀gá ọlọ́pàá alábí Abiodun káàbọ̀ ẹ̀rí wọ́n ti bẹ̀rẹ̀ fúnra wọn báyìí Oya yá wọ́n ti fi ìjókòó lé ó yẹ jẹ́ n ṣojú agbe sílẹ̀ ẹ kí n ṣojú agbo sílẹ̀ láti wò ó nísọ̀hún tí a bá bọ̀ lọ́dọ̀ kábíyèsí bí wọ́n ṣe ṣe àyẹ́sí ẹni tí ó jẹ́ igbákejì ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà ó yá ọba ti ń kí wa báyìí. ọmọ ẹ̀dá bá jẹ́ oníṣẹ́ mọ́. ìta àlàyé àǹfààní ọ̀la. Dájú o. Kò sí ìdìbò àná. Dájú o. Ikú ọmọ kébé. Dájú o. Ìyá ọmọ kébé. Bàbá àjọ. Ọmọ ènìyàn máa fún gómìnà. Dájú o. Kábíyèsí ìlú Ẹ̀gbá tó máa kúrò sí. Bàbá àjọ. Kábíyèsí ẹ̀kọ́ àlejò ọmọ yìí. Àjọ̀dọ̀ Bílísì àìmọ́ abalẹ̀. Bàbá àjọ. Bàbá àjọ àpèlú. Kábíyèsí àti àpèlú. Bàbá àjọ àjọ àjọ. Ààrẹ ọba pé ààrẹ ọba jíro ọba tí ó wà pẹ̀lú ẹ̀fà ọba tí ó. executive of the uh, traditional council ṣe àyẹ̀wò of the same popular law society to my right is uh, ọba tí ó. and eh, ọ̀dọ́dín ọ̀dọ́dín.

And then uh, what that means, I'm shift uh, big to this service. But it's under you now. You are going to take over those suppress those challenges by the grace of God. You will put them behind you. You will become things of the past. History to Nigerians that at one time this kind of thing happened. Now, the way you are tackling it, I believe, is the best way ever. And our prayers are with you at all times. International traditional rulers, as your partners in community policing, are ever ready to give all necessary assistance. And the police, public relations, the police committee, I welcome you too. I know you are doing a good job. I pray that together, and this also will be the best in the whole world pray that you get a very miracle of your progression, which is just one step away, but that your present boss, IG, Elebetoku, will succeed beyond all his predecessors. Amen. That his work, replaced by the Almighty God, will be able to sleep with our two eyes closed in the whole of Nigeria, not just one part the idea of people having the time of the past. You are welcome to Ghana. You are welcome to where it all started. Call it education, call it first hospital, call it the first uh, newspaper, also any new anything that has benefited Nigeria industry. more happy to receive you and to pray that you will succeed by the grace of God. Ọlọ́run máa wà pẹ̀lú ọ, wà á ṣàṣeyọrí o, ó mọ ọdún adáwọ́ ní àyọ̀rí sí o. Ọwọ́ ìmọ̀ nípa gbogbo ẹ̀tọ́ ìlú ìjọba ìlágbára ọlọ́run. Wọ́n ní dúró ṣe ní kọ́kọ́kọ́ ní gbogbo yìí. Àbúrò Jésù Kristi lọ́la àhárà ọ̀làkùnrin wàhálà ìlà ìlà ìlẹ̀. In Jesus' mighty name. gẹ́gẹ́ bí ọmọ tó mọ rírì bàbá rẹ̀ igbákejì ọlọ́pàá alábí abiodun wọ́n fi àmì ẹ̀yẹ dá ẹni tí ó jẹ́ kábíyèsí yáláké ilẹ̀ ẹ̀gbá paramount ruler of egbaland lọ́lá lára àwọn fọ́tò eléyìí tí wọ́n yà níbẹ̀ náà lẹ́wọ̀ lójú amóhùnmáwòrán yìnyẹn ẹ wò ó ní ká ẹran pẹ́lẹ́nu ṣùgbọ́n òfàǹfọ̀ rí yẹn náà ni ò jẹ́ lágbára ọlọ́run ba ojú òní ti tèmi tí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́ ń darapọ̀ mọ́ ní ìkànnì yìí ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́ lè ní àǹfààní àti gbádùn àtiwájú sí àjọṣepọ̀ wa báyìí la fi lè ṣe àṣeyọrí títí ìgbà bíi tá a tún fi nípàdé ayọ̀ lórí ìkànnì yìí ẹ rántí wípé ààbò ara ẹni náà làbò ìlú ohunkóhun tí ẹ bá rí ẹgbìyànjú láti sọ gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ wípé fi sí something say something ààbò tèmi ti yín ọwọ́ ara wa báyìí ló wà láyọ̀ aláwòrán àbí yóò sì dáàbò bò wá ẹ ṣeun ẹ kú ìfẹ́. ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí.